ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì a ó kà látinú ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá ó kà báyìí wípé ṣebí ẹ̀mí tí ó jẹ́ ìránṣẹ́ ni gbogbo àwọn áńgẹ́lì a rán wọn láti ṣiṣẹ́ nítorí àwọn tí yóò jogún ìgbàlà. lẹ́yìn ìgbà tí ó ti gba àwẹ̀ ní gbogbo ọjọ́ tí ó sì ti rẹ̀ gidigidi arákùnrin kan wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ láàrin ìletò méjì ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà nígbà tí táyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ jò ó wà ní àárín aginjù níbi tí ìletò ènìyàn kankan kò sún mọ́ àwọn ọ̀dọ́mọkùnrin méjì kan bá bẹ̀rẹ̀ sí ní tọ́ bọ̀ wọ́n sì sọ fún wípé àwọn ò ràn lọ́wọ́ láti bá pààrọ̀ táyà mọ́tò rẹ̀ inú rẹ̀ dùn ó sì fún wọn ní owó díẹ̀ nígbà tí wọ́n pààrọ̀ táyà náà tán bí ó ṣe wa ọkọ̀ rẹ̀ sún síwájú ó bẹ̀rẹ̀ sí ní wo díngí eléyìí tí a fi ń wo ohun tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹni tí a bá ń wa mọ́tò bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní rò lọ́kàn rẹ̀ bí àwọn ọ̀dọ́mọkùnrin náà ṣe jẹ́ ènìyàn rere tó tí oríṣiríṣi èrò sì bẹ̀rẹ̀ sí ní gba ọkàn rẹ̀ bíi níbo ni wọ́n ti wá àti wípé báwo ni wọ́n ṣe lè sọ òyìnbó tí ó dán mọ́rán tó bẹ́ẹ̀ bí ó ṣe wo ẹ̀yìn látinú díngì yìí kò rí wọn mọ́ wọ́n ti pòórá ó wo ibi tí ó ti mú owó jáde láti fún àwọn ọ̀dọ́mọkùnrin náà ó sì bá owó rẹ̀ níbẹ̀ padà ìtàn yìí ohun tí ó ṣẹlẹ̀ ní ojú ayé ni àwọn áńgẹ́lì a máa jẹ́ iṣẹ́ fún àwọn ẹni tí yóò jogún ìgbàlà bóyá wọ́n tilẹ̀ ti di àtúnbí tàbí wọn ò tí ì di àtúnbí ní irú àkókò bẹ́ẹ̀ mélòó mélòó wá ni àwa tí a tilẹ̀ ti di àtúnbí bíbélì jẹ́ kó yé wa wípé àwọn áńgẹ́lì ọlọ́run rọ̀gbà yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká nínú ìwé sáàmù orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkeje àwọn áńgẹ́lì yìí lè farahàn ní ojúkorojú tí ìnílò bá pè fún máa lọ sí inú ayé lónìí kí o máa mọ̀ wípé o ò sí ní ìwọ nìkan ní inú ayé yìí àti wípé ọlọ́run kò ní fi ìgbàkúgbà fi ọ́ sílẹ̀ nítorí wípé ọlọ́run ẹni tó ń ṣe àkóso àwọn áńgẹ́lì àti gbogbo àgbáyé ó wà ní ìhà rẹ̀ àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún òní yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfẹ́ ńláńlá eléyìí tí ó ní sí ọ gbàdúrà báyìí wípé olúwa mo gbàdúrà ràn mí lọ́wọ́ láti rìn nínú ìfẹ́ rẹ fún mi ní gbogbo ìgbà. àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a kà láti inú ìwé lúùkù orí kẹtàdínlógún àti orí kejìdínlógún luke chapter seventeen and chapter eighteen ẹ máa bá wa kálọ. lúùkù orí kẹtàdínlógún jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. a kò lè ṣàìrí ohun ìkọ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ti ọwọ́ rẹ̀ ṣẹ́ gbé ó sọ fún un kí a so ọlọ́mọ ọlọ́rùn kí a jù ú sínú òkun ju pé kí ó mú ohun ìkọ̀sẹ̀ bá ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí ẹ ṣọ́ra yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ bá a wí bí ó bá ronúpìwàdà dáríjì í bí ó bá ṣẹ̀ ọ́ ní ẹ̀ẹ̀méje ní ọjọ́ kan tí ó yí padà sí ọ lẹ́ẹ̀méje tí ó bẹ̀ ọ́ pé jọ̀ọ́ má bínú dáríjì í. àwọn àpọ́stélì sọ fún olúwa pé. bù ìgbàgbọ́ wa olúwa sọ fún wọn pé. bí ẹ bá ní ìgbàgbọ́ tí ó kéré bí wóró músítádì tí ó kéré jùlọ bí ẹ bá wí fún igi síkámórè yìí pé hú kúrò níbí ti gbòǹgbò ti gbòǹgbò kí o lọ hù nínú òkun yóò ṣe bí ẹ ti wí bí ẹnìkan nínú yín bá ní ìránṣẹ́ kan tí ó lọ roko tàbí tí ó lọ tọ́jú àwọn àgùntàn tí ó bá wọlé dé láti inú oko ǹjẹ́ ohun tí yóò sọ fún un ni pé kí ó tètè wá jókòó kí ó jẹun àbí yóò sọ fún ìránṣẹ́ náà pé tọ́jú ohun tí wọ́n jẹ ṣe gírí kí o gbé oúnjẹ fún mi nígbà tí mo bá jẹ tán tí mo mu tán kí o wá jẹ tìrẹ ǹjẹ́ ó jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ nítorí pé ó ṣe ohun tí ó ní láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tí a bá pa láṣẹ fún yín tán kí ẹ sọ pé ọmọ ọ̀dọ̀ ni a jẹ́ ohun tí a ṣe kì í ṣe ọ̀rọ̀ pẹ́ ohun tí ó yẹ kí a ṣe ni a ti ṣe. bí jésù ti ń bá ìrìn àjò rẹ̀ lọ sí jerúsálẹ́mù ó ń gba àárín samaria àti galilei kọjá bí ó ti ń wọ abúlé kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá kan pàdé rẹ̀ wọ́n dúró lókèèrè wọ́n kígbe pé. ọ̀gá jésù ṣàánú wa. nígbà tí ó rí wọn ó sọ fún wọn pé ẹ lọ́ọ́ fi ara yín hàn àlùfáà. bí wọ́n ti ń lọ ara wọn bá dá nígbà tí ọ̀kan nínú wọn rí i pé ara òun ti dá ó padà ó ń fi ìyìn fún ọlọ́run pẹ̀lú ohùn gíga ó bá dojúbolẹ̀ níwájú jésù ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ará samaria ni jésù béèrè pé. ṣebí àwọn mẹ́wàá ni mo mú lára dá àwọn mẹ́sàn-án yòókù dà kò wá sí ẹni tí yóò padà wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àfi àlejò yìí jésù bá sọ fún un pé dìde máa lọ ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá. àwọn farisí bi jésù nípa ìgbà tí ìjọba ọlọ́run yóò dé ó dá wọn lóhùn pé. dídé ìjọba ọlọ́run kò ní àmì tí a ó máa fẹjú kí a tó rí i pé ó dé tàbí kò dé kì í ṣe ohun tí àwọn ènìyàn yóò máa sọ pé ó wà níhìn tàbí ó wà lọ́hùn-ún nítorí ìjọba ọlọ́run wà láàrin yín ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọjọ́ ń bọ̀ tí ẹ fẹ́ rí ọ̀kan nínú ọjọ́ dídé ọmọ ènìyàn ṣùgbọ́n ẹ kò ní rí i wọn yóò máa sọ pé wò ó níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má lọ ẹ má máa sáré tẹ̀lé wọn kiri nítorí bí mọ̀nàmọ́ná tí kọyànràn tí sì tan ìmọ́lẹ̀ láti òkè délẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí ní ọjọ́ tí ó bá dé. ṣùgbọ́n dandan ni pé kí ó kọ́kọ́ jìyà púpọ̀ kí ìran yìí sì kẹ̀yìn sí i àní bí ó ti rí ní àkókò noa bẹ́ẹ̀ ni yóò rí nígbà tí ọmọ ènìyàn bá dé nítorí ní àkókò noa wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbéyàwó wọ́n ń fi ọmọ fọ́kọ títí di ọjọ́ tí noa fi wọ inú ọkọ̀ ìkún omi bá dé ó bá pa gbogbo wọn rẹ́ bákan náà ni ó rí ní àkókò ti lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń rà wọ́n ń tà wọ́n ń fúrúgbìn wọ́n ń kọ́lé títí di ọjọ́ tí lọ́ọ̀tì fi jáde kúrò ní sódómù tí ọlọ́run fi rọ̀jò iná àti òkúta gbígbóná lé wọn lórí tí ó pa gbogbo wọn rẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ tí ọmọ ènìyàn bá yọdé ní ọjọ́ náà bí ẹnìkan bá wà lórí ilé tí àwọn nǹkan rẹ̀ wà nínú ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ lọ kó o bákan náà ni ẹni tí ó bá wà lóko kò gbọ́dọ̀ padà sílé ẹ rántí ìyàwó lọ́ọ̀tì ẹni tí ó ń bá ń wá ọ̀nà láti gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ yóò gbà á là mo sọ fún yín ní ọjọ́ náà ènìyàn méjì yóò sùn lórí ibùsùn kan a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn obìnrin méjì yóò máa lọ ògì a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn ẹni méjì yóò wà ní oko a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀. wọ́n bi í pé. níbo ni olúwa. ó dá wọn lóhùn pé. níbi tí òkú ẹran bá wà níbẹ̀ ni àwọn igun ń péjọ sí. lúùkù orí kejìdínlógún jésù pa òwe kan fún wọn láti kọ́ wọn pé ènìyàn gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo láì sáárẹ̀ ó ní. Ni adájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ka ẹnikẹ́ni sí opó kan wà nínú ìlú náà tí máa lọ sí ọ̀dọ̀ adájọ́ yìí tí máa bẹ̀ ẹ́ pé ṣe ẹ̀tọ́ fún mi nípa ọ̀rọ̀ tí ó wà láàárín èmi àti ọ̀tá mi ọjọ́ ń gorí ọjọ́ síbẹ̀ adájọ́ yìí kò fẹ́ ṣe nǹkan kan nípa ọ̀rọ̀ náà nígbà tí ó pẹ́ ó wá bá ara rẹ̀ sọ pé bí n kò tilẹ̀ bìkítà fún ẹnikẹ́ni ìbáà ṣe ọlọ́run tàbí ènìyàn ṣùgbọ́n nítorí opó yìí ń yọ mí lẹ́nu wọn ò ṣe ẹ̀tọ́ fún un kí ó má bàa fi wàhálà rẹ̀ dá mi lágara. olúwa wá sọ pé. ẹ kò gbọ́ ohun tí adájọ́ aláìsòótọ́ yìí wí ǹjẹ́ ọlọ́run kò ní í ṣe ẹ̀tọ́ nípa àwọn àyànfẹ́ rẹ̀ tí wọ́n ń pè é lọ́sàn-án àti lóru ǹjẹ́ kò ní í tètè dá wọn lóhùn mo fẹ́ kí ẹ mọ̀ pé yóò ṣe ẹ̀tọ́ fún wọn kíákíá. kia. ǹjẹ́ nígbà tí ọmọ ènìyàn bá dé yóò bá ìgbàgbọ́ ní ayé mọ́. ó wáá pa òwe yìí fún àwọn tí wọ́n gbójúlé ara wọn bí olódodo tí wọ́n ń kẹ́gàn gbogbo àwọn ènìyàn yòókù ó ní. àwọn ọkùnrin méjì kan gòkè lọ sí tẹ́ḿpìlì wọ́n lọ gbàdúrà ọ̀kan jẹ́ farisí èkejì jẹ́ agbowó òde èyí farisí dá ó bẹ̀rẹ̀ sí gbàdúrà pé ọlọ́run mo dúpẹ́ pé n kò dàbí àwọn yòókù àwọn oníwọra aláìṣòótọ́ alágbèrè n kò tilẹ̀ dàbí agbowó òde yìí ẹ̀ẹ̀mejì ni mò ń gbààwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ mò ń dá ìdá mẹ́wàá gbogbo nǹkan tí mo bá gbà ṣùgbọ́n ìyá agbowó òde dúró ní òkèèrè kò tilẹ̀ gbé ojú sókè ó bá ń lu ara rẹ̀ láyà bí àmì ìdárò ó ní ọlọ́run ṣàánú mi èmi ẹlẹ́ṣẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé agbowó òde yìí lọ sí ilé rẹ̀ pẹ̀lú ọkàn ìdáláre ju èyí Farisí lọ nítorí ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. àwọn èèyàn ń gbé àwọn ọmọ ọwọ́ wá pé kí ó lè fi kàn wọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí wọn wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n Jésù pè wọ́n ó ní. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọdé kò ní wọ inú rẹ̀. ìjòyè kan bi jésù léèrè pé. olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyà ìnípẹ̀kun. jésù sọ fún un pé. ìdí rẹ̀ tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣoṣo ṣé o mọ òfin wọ̀nyí ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ jáde ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ìjòyè náà dáhùn pé. gbogbo òfin wọ̀nyí ni mo ti ń pamọ́ láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin. nígbà tí jésù gbọ́ ó sọ fún un pé. nǹkankan ló kù ọ́ kù lọ ta gbogbo ohun tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn tálákà ìwọ yóò wá ní ìṣúra ní ọ̀run kí o máa wá tọ̀ mí lẹ́yìn nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí inú rẹ̀ bàjẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ nígbà tí jésù rí bí inú rẹ̀ ti bàjẹ́ ó ní. yóò ṣòro fún àwọn olówó láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run. àwọn tí ó gbọ́ ní. táwa ni a ó gbàlà. ó dáhùn pé. ohun tí kò ṣeé ṣe fún ènìyàn ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù sọ fún un pé. Pe wò ó ná àwa ti fi ohun gbogbo tí a ní sílẹ̀ a sì ti ń tẹ̀lé ọ. ó bá sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹni tí ó fi ilé ìyàwó arákùnrin òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba ọlọ́run tí kò ní rí ìlọ́po ìlọ́po gbà ní ayé yìí yóò sì ní ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀. ó mú àwọn ọmọ ẹ̀yìn méjìlá lọ sápá kan ó sọ fún wọn pé ṣé ẹ rí Jerúsálẹ́mù tí a ń gòkè lọ yìí gbogbo ohun tí àwọn wòlíì kọ nípa ọmọ ènìyàn ni yóò ṣẹ nítorí a ó fi lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ wọn ó fi ṣe ẹ̀sín wọn ó fi àbùkù kàn án wọn ó tutọ́ sí i lára nígbà tí wọ́n bá nà án tán wọn ó sì pa á ṣùgbọ́n ní ijọ́ kẹta yóò jí dìde. ṣùgbọ́n ohun tí ó sọ kò yé wọn ìtumọ̀ ọ̀rọ̀ náà sápamọ́ fún wọn wọn kò mọ ohun tí ó ń sọ. So nígbà tí jésù súnmọ́ etí ìlú jẹ́ríkò afọ́jú kan wà lẹ́bàá ọ̀nà ó jókòó ó ń ṣagbe nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ ó wádìí ohun tí ó dé wọ́n sọ fún un pé. jésù ará násárẹ́tì ní ń kọjá. ni alágbe náà bá pariwo pé. jésù ọmọ dávidi ṣàánú mi. àwọn tí ó ń kọjá lọ ń bá wí pé kí ó panu mọ́ ṣùgbọ́n ṣe ni ó túbọ̀ ń kígbe pé. ọmọ dávidi ṣàánú mi. jésù bá dúró ó ní kí wọ́n lọ fà á lọ́wọ́ wá sọ́dọ̀ òun nígbà tí ó dé jésù bíi pé. kí ni o fẹ́ kí n ṣe fún ọ. ó dáhùn pé. alàgbà mo fẹ́ tó ríran ni. jésù sọ fún un pé. ǹjẹ́ ríran ìgbàgbọ́ rẹ mú ọ láradá. lójú kan náà ni ó sì tún ríran ó bá ń tẹ̀lé jésù ó yin ọlọ́run lógo nígbà tí gbogbo àwọn ènìyàn rí i wọ́n fi ìyìn fún ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244